òsì ní tòsí ọ̀nẹ́bù aláàjì gbádébọ̀ badru mo fẹ́ lọ lé àwọn bàbá rẹ nígboro ìwọ o ìwọ lọmọ ìwọ ọlọ́dún ọba ìwọ náà kì sí òkò èrèsè òkò èrèsè ọmọ wòyíra wòyíra lọ́jà ká mọ̀ bá ara gbákígbá ìgbàkígbà ni kẹ̀kẹ́ sọ òkò èrèsè ọmọ wòyíra ká mọ̀ bá ara ẹrúkẹ́rú ẹrúkẹ́rú àbílala lẹ́nu òkò èrèsè ọmọ wòyíra kọ́ mọ̀ bá ara ẹsìn kásìn ẹ̀sìn kẹsìn ní gbólówó rẹ̀ sánlẹ̀ oko erese ọmọ wòye rà ká má bàa rajákájá ajákájá ìrankẹ́ra ló máa ń pa fún ni oko erese ọmọ wòye rà ajísọlá ọmọ kẹlẹ́wù ní kú ògùn òkú ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀sẹ̀sẹ̀ òkú ọmọ tàka ìjàrọ̀dọ̀ ọmọ jowújowú tí ń jowú yọkọ lẹ́nu owó òjẹ́ kí n fọ́lọ́kọ̀ lóbìnrin owó ọkọ̀ kò jẹ́ kí n fọ́kọ̀ méjì sílẹ̀ bí èèyàn bá fọ́kọ̀ méjì sílẹ̀ bí olúwa rẹ̀ wọ́ràn kiri jowújowú tẹ́ bá ìwúrí jowú nínú oko wọ́n ní ọkọ mi ọkọ mi àti ọlálẹ̀ lẹ́gàn ìgbà tó ọlálẹ̀ lẹ́gàn èmi ló mú mi wá ní oko wá ṣe òjòwú ni yín kò lè wú yín láéláé ìran bàbá yín ló jowú ọkọ ẹ jowú jowú ẹ bọ́ fún jowú lórí pẹpẹ wọ́n wí pé ọkọ mi ọkọ mi àti ọlálẹ̀ lájà ìgbà tó ọlálẹ̀ lájà èmi ló mú mi wálé bàbá yín wá ṣe òkò lọ́fọdọ́ tìdí tó tasẹ̀ mọ́lẹ̀ kàkà kí wọ́n gùn lóko ṣe ni wọ́n rí pàkútú bíi gbá oko òpò èrèsè ajíbọ̀rọ̀ ọmọ ajísọlá lọmọ kẹkẹ lọmọ kẹkẹ lọmọ kẹkẹ ọlọmọ gbọ̀ngàn níyìn ẹ̀yin lẹ́lù fún gbọ̀ngàn ní jẹ́tẹ́ ẹ̀dọ́ lọ́fin ọmọ ajísọlá ẹ má ṣe ra yín ní gbọ̀ngbọ̀ngbọ̀n mọ́ owó ọ̀sẹ̀ la fi ra kékeré ìré ìrèsè ló gbilẹ̀ nígbà tá a rí lára mọ́ ìré ìrèsè ló gbin kàn nígbà tá a rí kàrà rárá bàbá yín ló fowó yín lára ẹrú arábìnrin ọ̀rọ̀ ìwọ̀sílẹ̀ lẹ́sẹ̀ mọ̀ ń kọ̀ ọ̀rọ̀ ìwọ̀sílẹ̀ lẹ́sẹ̀ ò ní fẹ́ rárá ajísọlá ni yín mo bẹ lẹ́sẹ̀ mú re òkú àlàkẹ́ ni yín mo mú lọ́rà mú mi ọ̀rà mo ti bá ajísọlá àlàkẹ́ dọbẹ̀ tí ò ní rú rárá ìran ajísọlá àlàkẹ́ lọ́rọ̀ sùn lẹ̀ doyún ogún jọ wọ́n ní bóyún bá lè sẹ́kọ̀sẹ́ wọ́n ní bóyún bá lè jòkójó dànù ṣùgbọ́n bóyún ọ̀bá wá sẹ́ mọ́ a ó fosùn náà kún mọ́ ni ọmọ igbá fífi ẹlẹ́sẹ̀ ọlọ́rà ìgbèje ìfín ẹlẹ́sìn ọlọ́rọ̀ ẹgbẹ̀rìndínlógún bẹ́lẹ́sì ò bá fi gbámọ́ èyí tẹ́ ẹ fílẹ̀ ò lè parun ajísọlá ọmọ apẹ́lẹ́nu kú ogun òkòrè sí ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀ gbogbo òye àfọ̀sùn ló ní kí n mọ̀ kí ọ wọ́n ní gbogbo nǹkan ọba déwọlé yóò yọrí sí rere ni èmi olúrótìmí ọba kéwì ló ní a ò ní fẹ́ lòmí ìrọ́pò rẹ láyéláyé ẹ bá mi sàmí wìtìwìtì ìgbà tí mo wà ní kékeré. ìbáde sí mo ṣe báyé dùn gbé àṣekùn rọrùn nígbà tá ń bẹ léwe má léwe dùn mọ́. a ò sì ní tòsí ọ̀nẹ́bù aláàjì gbádébọ̀ bá dùn mo fẹ́ lọ lé àwọn bàbá rẹ nígboro ìwọ o ìwọ lọmọ ìwọ ọlọ́dún ọba ìwọ náà kì í sí òkò èrèsè òkò èrèsè ọmọ wòyíra wòyíra lọ́jà ká mọ̀ bá ara gbákígbá ìgbàkígbà ni kẹ̀kẹ́ sọ. So òpèrèsè ọmọ wòyíra kẹmọba rẹrúkẹrú ẹrúkẹrú abilala lẹ́nu òpèrèsè ọmọ wòyíra kọmọba rẹsinkẹsi ẹsinkẹsi ní gbólówó rẹ̀ sánlẹ̀ òpèrèsè ọmọ wòyíra kẹmọba rajakada ajakada ẹrankẹran ló máa ń pa fún ni òpèrèsè ọmọ wòyíra ajísọlá ọmọ kẹlẹ́wù ní kú ògùn òkú ọmọ jẹ̀bi ọ̀rọ̀ yọ̀sẹ̀sẹ̀ òkú ọmọ ta ká ìjà ròdò ọmọ.